وفيه فتح الباب للزنادقة الذين تطاولوا على أهل التفويض وقالوا أنتم لا تعرفون شيئا بل نحن الذين نعرف وأخذوا يفسرون القرآن بغير ما أراد الله وقالوا كوننا نثبت معاني للنصوص خير من كوننا أميين لا نعرف شيئا وذهبوا يتكلمون بما يريدون من معنى كلام من معنى كلام الله وصفاته ولا يستطيعون أهل التفويض أن يردوا عليهم لأنهم يقولون نحن لا نعلم ماذا أراد الله فجائز أن يكون الذين يريد الله هو قلتم ففتحوا باب شرور عظيمة ولهذا جاءت العبارة الكاذبة طريقة السلف أسلم وطريقة الخلف عالم وأحكم يقول شيخ الإسلام رحمه الله تعالى رحمه الله هذه قالها بعض الأغبياء وهو وهو صحيح أن القائل غبي هذه الكلمة من أكذب ما يكون نطقا ومدلولا طريقة السلف أسلم وطريقة الخلف أعلم وأحكم كيف تكون أعلم وأحكم وتلك أسلم لا يوجد سلامة بدون علم وحكمة أبدا فالذي لا يدري عن الطريقة لا يسلم لأنه ليس معه علم ولو كان معه علم وحكمة لسلم فلا سلامة إلا بعلم وحكمة إذا قلت إن طريقة السلف أسلم لازم أن أن تقول هي أعلم وأحكم وإلا لكنت متناقضا إذا فالعبارة الصحيحة طريقة السلف طريقة السلف أسلم وأعلم وأحكم وهذا معلوم وطريقة الخلف ما قاله القائل لعمري لقد طفت المعاهد كلها وسجرت طرفي بين تلك المعالم فلم, فلم أر إلا وادعا كف حائر على دقن أو, فار أو قارعا سن نادم هذه الطريقة التي يقول عنها إنه ما وجد إلا وادعا كف حائر على ذقن وهذا ليس عنده علم أو آخر قارعا سن نادم لأنه لم يسلك طريق, السل... طريق السلامة سلامة أبدا والرازي وهو من من من كبرائهم من كبرائهم يقول نهاية إقدام العقول عقال وأكثر سعي العالم عالمين ضلال وأرواحنا في وحشة من حسومنا من جز من جسومنا وغاية دنيانا أذى ووبال ولم نستفد من بحثنا طول عمرنا سوى أن جمع أن جمعنا فيه قيل وقال ثم يقول ولقد تأملت الطرق الكلامية والمناهج الفلسفية فما رأيتها تفشي عليلا ولا تروي غليلا ووجدت أقرب الطرق طريقة القرآن أقرأ فيه الإثبات الرحمن على العرش استوى إليه يصعد الكلم الطيب وأقرأ فيه النفي ليس كمثله شيء ولا يحيطون ولا يحيطون به علما ومن جرب مثل تجربتي عرف مثل معرفتي أهؤلاء نقول إن طريقتهم أعلم وأحكم الذين يقول إني أتمني أن أموت على عقيدة عجائز نيسابور والعجائز من عوام الناس أتمنى أنه يعود إلى الأم... إلى الأميات هل يقال إنه عالم وأحكام أين العلم الذي عندهم صفات الله وأسمائه يبرى حد بيد الله تعالى سبحانه وتعالى يعني مكلفة يقول سن وتكون عقيدة إسلامية في عقيدة الأسماء والصفات تشبيه تلقين That tàwíìd so àbáwa وفي فتح الباب وفيه فتح الباب لزنادقة nítorí ẹ̀ka ni pé a fẹ́ máa sọ a fẹ́ máa ṣe tàwí a àbí tẹ̀síbí àbí tààtì wọ́n ní fíhì fátú ìbábí fíhì fátú ìbábí ìzànàdíkọ́ afẹ́sílẹ̀kùn àwọn ìzànàdíkọ́ ni wọ́n fọ́dọ̀ ẹ̀dẹ́jì ń dé ìzànàdíkọ́ làwọn jẹ́ pé òṣèlú ni wọ́n pe ara wọn ṣùgbọ́n gbogbo tó tako ẹ̀sìn ẹ̀ mọ́lọ́lé mọ́lọ́lé gbogbo tó tako ẹ̀sìn ni wọ́n mọ̀ sí mọ́lọ́lé ni wọ́n mọ nílò rí wọ́n mọ ṣàìmọ̀kẹ́ pẹ̀lú ẹ̀ alẹ́jẹ́ tàtọ́ wà lú àlẹ́ àhìlẹ̀ tẹ̀fù yìí àwọn ni wọ́n àwọn ni wọ́n ran àwọn tí wọ́n máa ń ṣe tẹ̀fù yìí wọ́n ní pẹ̀lú ẹja àti tẹ̀fù yìí ẹja àti pẹ̀lú ẹnìkan ló gbà nínú ìtumọ̀ ẹnìkan ló mọ̀ ìtumọ̀ àwọn sípáàtì rẹ̀ àwọn ìtumọ̀ rẹ̀ wọ́kọ́ ló á tún látàrí fún ẹ̀ṣẹ̀ àná wọ́n ní. àwọn zanadikọ yìí àwọn ya kụba kó bá wọn ní tafwid wọn ni wọn sọ fún wọn pé ẹ mọ nǹkan kan bá náà A náà rẹ fún ẹ wọn wọn kó sáwọn pé ok pé èyí òkú ẹ ní gbogbo ìròyìn Ọlọ́run bá yín wà orúkọ rẹ̀ nìkan ló a ẹ̀yin òkú mọ̀ kankan ti balán ladina nàrífù àwàlámà wákàtó ìfàsirúnà kùránà gẹ́gẹ́rì má àràdàlá wọ́n bẹ̀rẹ̀ sí tú alukùrán yàtọ̀ sí lọ́rùn bá gbàdúrà pẹ̀lú ẹ̀ ọkọ̀ olùkọ́nù náà nọ́tìbìtù màáni nùsùs káírù nìkọ́ni náà omi yìí náà nàrífù ṣe yàn wọ́n nítorí pé torí àwọn lóore ju ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kan tẹ́ ẹ ní pé ìtumọ̀ rẹ̀ yé yín wọ́dáhàbù yatakalamuna bima yuriduna min ma'ana kalamillahi wa sifatihi wá bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n mọ̀ nípa àtúmọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá àtàwọn mí rẹ̀ wala yastati'u ahlu tafwid an yaruddu alayhi. àwọn tó ti ń kò nítumọ̀ àbí tẹ́lá àwọn ọmọ túmọ̀ rẹ̀ ń tàwọn wọn lè ṣe rọ́dù fún wọn. لأنه يقولون نحن لا نعمل ماذا أراد الله تقول تقوم من ضمن من بعد يسأل أو ليس تقوم من دعوة يعني ليه ما فجائز أن يكون الذي يريد الله هو من كتب وما كتب أسيس كتب كنتي والله بقبل إليه هنا قصوي ففتحوا باب الشرور عظيما عظيما وباب سلك أبو الله ولهذا جاءت العبارة الكاذبة ولدينيه gbólóhùn kan gbólóhùn rọ́ọ̀kà táwọn èèyàn máa ń sọ wọ́n ní tọ̀rí kọ́ kọ́tù sálàfì asilam wọ́n ní ojú padà àwọn sálàf wọn ló là jùlọ wọ́n tọ̀rí kọ́ kọ́tù lọ kálàfì àhálàmú ahkam wọ́n ní sọ̀kò ojú padà àwọn kálàf àwọn tó wá lẹ́yìn wọn àálámù wọn ló kún fún máa jùlọ wọ́n ahkam wọn ló ti kún fún máa jùlọ. wọ́n ní yakulu sheikh sàlámù rahimahullah ta'ala àáríhi qalaha ba'du al wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn ọ̀dẹ̀ kan náà sọ àgbàgbà bíi بيني ودي وهو صحيح فشيخ صارت بيواني ورتي كيف أنفع كل تليني أن القيل ضبي بين دو دبا صرعي إيه، طريقة سلف أسلم وطريقة الخلف أعلم وأحكم من دبا صبي وديني وقولوا أجرادا عفاف بهم هذه كلمة هذه الكلمة من أفضل ما يكون نطقا ومدلولا ونرى نرى رجل àbí ọ̀rọ̀ tẹ́yìn lè fi sẹ́yìn orí kọ́tù sálàf aslam ká ní pé ojúpọ̀nà sálàf ló là jùlọ ọ̀tọ̀ ní kọ́tù khalaf alam ahkam ṣùgbọ́n jẹ́ khalaf ló wá di makún jùlọ ló sì kún fọ́gbọ́n jùlọ kayfa takunu alam ahkam wa tilka aslam wọn ní bò ní èkejì èyí tẹ́ ló wà aslam tẹ́ ẹ̀kọ́ nǹkan ló yẹ kó fún kó fún fún ìmọ̀ jùlọ àbí òun ló yẹ kó fún hikma jùlọ ẹ̀ ló wà aslam òun ló là jùlọ ṣùgbọ́n àwọn tó wá wá lẹ́yìn lọ́wọ́ ló kún fọ́gbọ́n àti ìmọ̀ lọ ní wọ́n tọrọ yìí kọ́ tún àlàkálàfẹ́ alamu ahakam kayfa takunu alamu ahakam tilka wa tilka aslam la yujadu sàlámà tó ń bìdó ní ilmi torí ẹ̀ kò sí báyìí sọ pé nǹkan kan ní ọ̀la láì sí mọ̀ bẹ́ẹ̀ wa hikmati abadan àti láì sí ìdí pàtàkì tàbí ṣe láíláí alladhi la yadri an at-tariq la yaslam torí ẹ̀ ẹni tí ó bá mọ̀nà kò lè là. لأنه ليس معه علم اترككما ولو كان معه علم وحكمة لسلم ولكن ما تسي أبن بقلويني كبادو كباري دولا فلا سلامة إلا بعلم وحكمة فكسي سلامة وصلى فيها كسي دولا وقبي ما تسي أبن إذا كنت إن طريقة السلف أسلم لازم أن تقول توباني لما أنصرف أنه أسلم أنه لا جلوه ó yẹ kó sọ pé yẹ alámọ̀ àìkàmù òun náà ni mo kún bẹ̀ jùlọ òun náà ni ó sì kún fọ́gbọ́n jùlọ wàhálà kúńtà mùtànà kílọ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ká pé òun sọ̀rọ̀ takura rẹ̀ ni. idan falibara tó sahiha nítorí ẹ̀ ìbára tó dẹ́sẹ̀ ńlẹ̀ torí kọ́tù sálàfi aslam wa alam wa ahkam wa adamalu nítorí ẹ̀ kó sọ gbẹgbẹ ni pé ojú kan àwọn sálàfò òun ló là jùlọ òun ló sì kún fún mọ̀ jùlọ òun ló sì kún fún ọgbọ́n jùlọ ó ní eléyìí ẹ̀ta àmọ́ ni ọ̀tọ̀ ní kọ́ńtù lọ́kọ́lá fi hàn kọ́ ní kọ́ yìí ojúpọ̀nà àwọn tó wá lẹ́yìn tó yàtọ̀ sí àwọn sálàfù ọ̀dà gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ ni pé làámírí làkọ̀ tóftò máa ń hídà kò láha á ó ní ó mà sí fún mi o mo ti káàkiri gbogbo ilé ẹ̀kọ́ gbogbo àwọn institutions أول معاهد ideologies وسيرت الطرفي بين تلك المعالم ونموني láti bẹ̀rẹ̀ dópin àwọn theory àwọn ideologies yìí فلم أرى إلا واضعا كف حائر nǹkan tí mo rà ń rí bẹ̀ kò ju pé ètí máa jẹ́ yòówó wádìí. يعني كف حائر تكن إيه يود طويل عليه يود ما تيوسي حائر ني الذي لا يدري ما يفعل ẹjọ́ kan máa tẹ́wọ́ pẹ́ ah, bó láti á sí báyìí so tí ò tí ò ní direction directionless èèyàn àlà zakunin ọwọ́ ọwọ́ tí ò fi mọ nǹkan tí ò ṣe òun yóò wá gbé sí yóò wá gbé sí àgbọ̀n àwòkọ́rì án sí nànàdínmìn tí mọ ẹni tí tí ò mọ tí ó sì tó kàn gbọ́wọ́ lápẹ tó kàn tó gbọ́wọ́ lẹ́nu ó lè yẹn gbẹ́nu lọ́wọ́ àbí nígbà tí wà á ti wọn ní alágbọgbọ sàkọọrẹ lẹ́nu sàkọọrẹ tí a dé yóò fi kà á mọ ìgbé ní ọwọ́ náà àtẹ̀yìn àbúrò wọn tí nǹkan ti àwọn ọkọ̀ àbámọ̀ púpọ̀ àbámọ̀ rẹ̀ tí ó fẹ́ ọ̀nà àrí tó kọ́ yẹ̀kú náà lójú pẹ̀ ọdún sọ pé ilẹ̀ wa rí ní àdàlápẹ̀ ọ̀rẹ́ ó jẹ́ kékeré òun wọlé. àwọn ni tí ò ní mọ nǹkan tó fẹ́ ṣe àbí wọ́n ní ìtumọ̀ ẹni pé kò mọ kò mọ kò mọ tó fẹ́ ṣe kò sí mọ̀ bẹ́ẹ̀. àwọn akara kọ́ọ̀lì àti sínú náà rí mílíọ̀nù lábíyẹ sókò tó rí kọ́ sàlámù ti àbàdà ẹni tó pé àwọn sàlámù ìtumọ̀ ẹni pé kò tó ń túpọ̀ náà sàlámù ní láéláé. والرازي وهو من كبرائه يقول الإمام الرازي أبو بكر láwọn philosophers ni ó ní wọ́n máa sọ pé wọ́n nínú àwọn ọ̀gá wọn ni wọ́n náà máa sọ pé nihayatul iqdam al-uqul iqad ó ní òpin ká máa ti làákàyè síwájú ẹ̀kọ́ ọ̀lù àbí òfò ni wa aktharu sáàyì al-alamina dọ̀dáàlù ni ètò pọ̀ jù láwọn alamina àwọn dunia ni kepada dia ini suara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 Mama Dios mila tu Dios lo ta ta wila tu aso kai por lo que yo te hago ni que también lo va te van cabello que Kuje pinka tangkai, rong. àdìrín dákọ̀ nínú gbogbo báàsù táwọn ti kí làwọn kọ́ ọ̀dù ẹ̀rọ ìfúnlọ́ tó fi sọ pé wọ́n làwọn ní wọ́n ní ẹ̀jẹ̀ àgbà pé táwọn fẹ́ bẹ̀rẹ̀ argument wọ́n ní ẹ̀jẹ̀ àgbà pé báyìí báyìí kọ́nà àbúrò àti gbígbà táwọn wà ní ọ̀dọ̀ ilẹ̀ àwọn ṣe philosophy lecturer àwòrán tí wọ́n ń kọ́ wọn professor ni yóò wá ní pé kò sí ọlọ́run òun challenge ẹ̀yìn pásítọ̀ àwọn àbúrò àti àwọn hundred level professor ni wọ́n kọ́ wọn wọ́n ti kéde láti gba orí àwọn èèyàn jẹ́ so ẹni tó jẹ́ pé kò lóun fi islam lẹ́gbẹ̀ẹ́ irú rẹ̀ ó ti bàjẹ́ láti hundred level ó sì jẹ́ oyè wípé làákàrí rẹ̀ ṣáájú ní tó kà ní Kùránì àti Sunnah òrùkan àwọn ọ̀rẹ́ wa tó wá nígbà náà ní kíláàsì àwọn ọmọ rẹ̀ pé yóò àná ọ́sọ̀ kó sì máa ń lò tó máa ń dékìlà pé àfáàdì lè yóò àná kó yá jáde ájú wípé ọlọ́run wà bí ọlọ́run ò sí yóò ní ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbà tó pé ní di premises wọ́n ní di eh, premise àbí tí wọ́n gbé agbó yìí lórí yóò ní pé ok ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbà pé kò sọ̀lọ̀ àwọn ní wọn àgbára àní kọ́kọ́ mọ̀ ẹ̀ kí ló fẹ́ mú wa mú kágbà pé kò sọ̀lọ̀ àkọ́gbà kọ́ ló ń bẹ̀ wọ́n ló wà dispute pé kò sọ̀lọ̀ pé nǹkan táwọn máa jù ní tí àwọn fi ní sọ̀rọ̀ táwọn fi ní sọ̀rọ̀ ó ní torí ẹ̀ àfáàdé kí àṣàǹfààní ju pé àkànkó wọn ni wọn pé wọn ni wọn pé jọ náà ni tó mọ̀ yàkó ìdàkọ́ta àmọ́tò turuqul kalamiyya àfáàní mo ti ronú sí ojúbọ̀ náà àwọn ní philosophy wọn ni manahij al-falsafiyya àwọn kalamiyya àwọn philosophy náà ni àbí kan ní àwọn ní theology wọn manahij al-falsafiyya àti methodology àwọn ní philosophy ọmọ ra'aytuha yashfi alilan. tashfi alila ó ní pé kò solve situation kò kò solve problem ẹni tá àìsàn ṣe kò wó sàn kò là tẹ́lẹ̀wé galila ẹni tó gbẹ ń gbẹ tí ó gbẹ ẹ̀ máa ń gbẹ kò lè yí o وجدت أقرب الطرق طريق القرآن مالكي وجبنا الصمد من القرآن أقرب في الإثبات تريد من كات مغرس في ذي صفات ولو الرحمن على العرش استوى فنوضع وسريع وهو عراسي إنه إليه يسعد الكلم الطيب ودوري الأرض تدع بما قيله وأقرأ في الناس ما فيك عن يقع كثر بالهم وجه ليس كمثله شيء وسين كتجو وهو السميع البصير ولا يحيطون به علما ظني أولي كان قيم لهم فاني ومن جرب مثل تجربته ولن تبان نفس جنس مني عرف مثل معرفتها يوم انتماما torí àti ojúpọ̀nà tá à ń tọ́jú pọ̀nà philosophy ká máa lo agbárí funfun sẹ̀sìn ojúpọ̀nà àná ni wọn ni àhàwùlá ìnàkúlù ìnà ìtọ̀yìn kọ́tà fún àlùbọ̀ àbúfà ní sáwọn yìí táwa sọ pé ojúpọ̀nà wọn wà àlùbọ̀ àti àkàm kàlà àlùfò kàlà alẹ́dí yakúlù ìnà àtàmánà àn àmúta àdà àkídàtì àjáyé ti dẹ̀ ìsàbò wọn láwọn tí wọn máa ń sọ pé wọ́n ní Abul Muali al-Juwayni nẹ́ni wọ́n lọ́mọ sọ pé inni atamanna ní òun gbígbẹ́ ẹran kan an amuta ala aqidati ajaiz Naysabur kóun kú sórí àkídà àwọn arúgbó Naysabur àfáàní wal ajaizu min awamin nas tẹ́wọ́n ní arúgbó tó wákàtí ọ̀gá arúgbó lásán ẹ̀ náà àwọn ordinary people ni àbí. يتمنى أنه يعود إلى الأميات وفي قد أسيبه عيماك ومعيكا عيماك هل يقول إنه وعلم وأحكام سيطا وصفون مجلو وسلو مجلو أين العلم الذي عندهم المولين بلدهم تبين أنه طريقة التفويض طريق خاطئ فأني يجي فأنيجي يجي كنا عن التفويض كما فهمتم الله بعد ثم الله بعد فعمله وتجب أن لأنه يتضمن ثلاثة مفاسد طرق عبومة تعزيم تدريب القرآن انتهت القرآن يسوطون جمع وكوينين ونجمع وكوينين وتشهيد الرسول وقع نبي لا يمكن واستطالة الفلاسفة بكنا فلسفة أو جاري وأن الذين قالوا إن طريقة السلف هي التفويض أما تواري كو دمان أما سلاف دمان مشي تفويل الصفات كذبوا على السلف إيران يقامون سلافه بل هم يفتسون اللفظ أما سلاف من في بلون طلاب بعض الإهارة هم يجون إليه والمعنى السماء في تبعينان إليه ويكر ويقررون السماء بعض الإهارة ويشرحونه في أوفى الشرح وسنة تمالي أما أما أما تقالي يعني أهل لا يحرفون ولا يعطلون تقول أهل سنة جماعة ليس تحريف وليس تعطيل ويقولون بمعنى النصوص كما أراد الله ما وصلت ما نسوا ولا بأس بعليه استوى على الأرش فقالوا النبي وهم سيرون دقوا على رأسه بمعنى على عليه وليس معناه استولى ثم يقولون هو ìtumọ̀ ẹ̀ ni pé ó gbámú ó dìímú ó ràgàbú yẹ́dù bìyẹ́dì yìí ọlọ́run ní pẹ̀lú ọwọ́ òun wọn ni yẹ́dù hakiki yàtọ̀ wọn ni ọwọ́ gangan ni wọ̀lẹ́ ìsàlùkù wà túmọ̀ agbára wà nẹ́ẹ̀mà àbídẹ̀ra wàlá tàhrífà ìndàhùn wàlá tààtì lọ́dọ̀ àwọn sálàf kò sí tàhríf ká máa yí ìtumọ̀ wàlá tààtì àbí ká máa pa ìtumọ̀ lókùn أفاني ومن غير تكييف بكنات عسى إثبات آه، صفات أتي أسماء أبي من غير تكييف ليس كيف تكييف به لم ترد في الكتاب والسنة لكن ورد ما يدل على نهي عنها ولا أري تكييف من الكتاب والسنة pẹ̀lú láwùjọ yẹn ṣùgbọ́n a ní nǹkan tó wà ní ìtumọ̀ rẹ̀ wọ́n yàtọ̀ kí fún wa ń tákùrà kẹfí yàtọ̀ sífà dáhùn ní kí a sọ bí ìròyìn ká ṣe rí rò wí ṣe máa ní pé rọ́jò ló ìlú alákùnrin kan lè wà so èèyàn á rí i pé ah, kí ni tẹ́ fi ah, ẹ i. ó ní round face kó wá pupa skin rẹ̀ wá ń dán ẹ̀gbẹ́ tí ń ṣe tàkìyífù sífà jamal nìyẹn pé ah, ọkùnrin yẹn ga pé dáa ló ga kí ló fi ga a ah, tó bá kọjá nínú ọ̀nà two point one ó lè ló fẹ́ kàn án òkè ní báyìí ah, ṣe ẹ̀ pé sọ pé káyìfù nìyẹn pé bóò ni so gíga sífà ni a sì tàkìyífù káyìfù nìyẹn so torí àwọn sọ̀rọ̀ jàmáà wọ́n mọ̀ sí ìsìbátò sífà àti máàna rẹ̀ سوغا كيفا بولو سيري كرو بعد ما قصدي بروبي سوغني وني آه، وني اي ذكر كيفية الصفة قلنا نعمل صفوف الصفة تكون هي ويسي لي جاجا والتكييف يسأل عنه بكيف وإذا يعفى بي يقول داخل كيف فإذا كنت مثلا كيف جاء الزيت bóòlù zaidu ṣe débi àkúlù rakiban ogun mọ́tò wà ní ogun kadà wà ní. idan fa kàyáfà kàyáfta màjí àhùn obìnrin nípa bóòlù ṣe débi kẹfà láwùnú sayyara tàbá ní kí ni àtàbá ní à ilé yẹn wọ́n kàn lọ́dà kí wọ́n kàn mọ́tò yẹn lọ́dà gbogbo wa lọ́dà rẹ̀ yẹn kúrò ọ̀dà wo ni ẹni abiyad ọ̀dà funfun ni gbogbo arẹ́súrẹ́sú. وتسي التكييف وأبي صفة لونية والأرسل والجماعة لا يكيفون صفات الله أرسل ما وكيس وكل كيف صفة مستندين في ذلك إلى الدليل السمعي والدليل العقلي أهما جوتي إري سمعي إري أولو النبي النبي والدليل العقلي أتيرا دليل عقلي أما دليل سمعي فمثل قوله تعالى أري ترى كل إنما حرم ربي الفواحش الله الله الله بعد فقوي مي الله با الله با مي ó ṣe àwọn ìwà àbàjẹ́ léèwọ̀ mọ́láhara mi ní ọmọ ọ̀bọ̀tàn ètò hàn àti ètò pamọ́ wọ́n èsì ó ṣe ẹ̀ṣẹ̀ léèwọ̀ أي لتو وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا أسلي وكما سبسلهم بعتيو في يديك على الوية وأن تقولوا على الله ما لا تعلمون كما صدق الله أنتم وشر قوله وأن تقول على الله ما لا تعلمون إذا هل بنك بي يقول إيه؟ ما صدق ولو ما أنتم ووصف كيفية آه فإذا جاء الرجل قال إن الله سوى العشي على هذه الكيفية tẹ́lẹ̀ kan bá dé tó bá ní kọ́ ọlọ́run bá sílé ẹ̀dọ́gba sí ara sí báyìí pé olórọ̀gbọ̀kú ni pé olóso ni pé olóso lẹ́ni bóyá ń fò ni bóyá ó oxalate ni àbọ̀ spine wọ́n sọ fa kẹfíyàtú kẹfíyàtà àyànà àbúrò yẹn lọ́nà kan tọ́lọ́run bá fi dọ́gba sí ara sí nàkúlù àdá kọ̀dọ̀kọ́lá aláàbá ìmọ̀lá yàrá alùpùpù ti sọ nǹkan tí ó هل أخبرك الله بأنه استوى على على هذه الكيفية أو بصر طبعا بي دون استواء لا أخبرنا الله بأنه استوى طبعا صفوان بي وانسي دوبا ولم يخبرنا كيف استوى سبوك صفوان من منعه لو في بصير لو في شيء دوبا فنقول هذا تكييف وقول على الله بغير علم تكييف هي أتي ما صنعك ولهم على إنما ولذا قال بعض السلف إذا قال لك الجامع إن الله ينزل إلى السماء فكيف ينزل؟ torí ẹtí ní àbíkẹ́ bá sọ fún ọgbẹ́ ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láti sánmà wọlé sọ̀kalẹ̀ ọkùnrin náà agbára náà náà yẹn ń zèlú sọ fún ọgbẹ́ ọlọ́run ló ń sọ̀kalẹ̀ sí sánmà lóru kọ̀ọ̀kan ní gbogbo òru wà láwọn ìpínlẹ̀ orí akẹ́fẹ́ yẹn ń zèlú ìwọ́n kò sọ bóun ti sọ̀kalẹ̀ ṣé ń sọ̀kalẹ̀ ṣé ń glide ni àbí ń tọ stẹ́ẹ̀pù wọ́n sọ sánmà méjì jíjí stẹ́ẹ̀pù tó fi wá sánmà ilé ayé kò sọ fún wa àbí àbúwá bí atẹ́gùn àbó wá bí rọ́kẹ́ẹ̀tì ìgbélé ìmọ̀ ronú pa rẹ̀ gan aburú ni torí pé kò sọ fún wa. wọ́n láwọn ìgbélé kẹfà yá ń dé àádìí kọ́ ìdá tó ń òfin ìdá tó ń wọ́n lè kọ́ ìdá tí ó sàǹfààní. wọ́n ní wọ́n mí ń. ودليل آخر من السامع هنا ويريد القرآن الله به فلا تكف ما ليس لك بعلم أما دو أما هود بوزيشن تو دي مبارك إن السماء والبصر والفؤاد كل أولئك كان مسؤولا ويبو نفسي هنا أتيوكا وكبير فاس الله به مبارك إن يعني لا تتبع ما ليس لك بعلم ما كان تو دي مبارك إن السماء والبصر والفؤاد كل أولئك كان مسؤولا ومن بعد وكبير tá fojú wa rí tá fi ti wá wò tó tó wá jẹ́ nípa ọlọ́run ọba wọ́n sọ wípé wọ́n ti mú ọlọ́run ọba tó bá ti bá ń bá ọba sọ́nà wọ́n tà á lá òpèrè rẹ̀ ọ̀rọ̀ kí olùkọ́ wa sójà àbọ̀mọ́ sọ̀rọ̀ pé ìpàdé nínú àpúlé tí a mọ́ ń pẹ̀lú ọ̀rọ̀ sípàtúmọ̀